إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوى أبو محمد صلى الله عليه وسلم inṣáàlá èyí tí a ma fi rárá wa létí òun náà ni nípa oṣù tí a ń bẹnu ẹ̀yí tí a ma sí oṣù Rabi'ul Awwal tí àwa náà bá wo òní ni ọjọ́ kẹrin oṣù Rabi'ul Awwal according to counting our sultan lára ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nínú oṣù yìí ní tí ẹnu àwọn afáfẹ́ kò lé lórí òun náà ni bíbí ànábúwa muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n ọjọ́ wo ni wọ́n bí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam nínú oṣù rabi'ul awwal eléyìí ń tẹnu àwọn àfókù lé lórí àwọn míì sọ wípé ọjọ́ kejì oṣù rabi'ul awwal ara wọn tí wọ́n sọ wípé ọjọ́ kẹjọ oṣù rabi'ul awwal ara wọn tán sọ pé ọjọ́ kẹwàá oṣù Rabi'ul Awwal ni ara wọn tán sọ wípé ọjọ́ kejìlá oṣù Rabi'ul Awwal ni bẹ́ẹ̀ lára wọn tán sọ wípé ọjọ́ kẹsàn-án oṣù Rabi'ul Awwal ṣùgbọ́n tá bá wo gbogbo wọn àárín wípé Rabi'ul Awwal òun náà ni tí wọ́n sọ ṣọjọ́ kìíní ọjọ́ kẹjọ ni ọjọ́ kẹsàn ni ìkẹwà ni ìkejìlá ni ẹnu àwọn àfá òkú lórí eléyìí àìkú ẹnu wọn lórí èyí ó fi nǹkan kan rinlẹ̀ òun náà ni pé nǹkan yẹn ṣe nǹkan tí ó pàtàkì tí a mú ní nǹkan ẹ̀sìn bẹ́ẹ̀ ni anábúwa muhammad sallallahu alaihi wasallam a máa gbàwẹ̀ ní ọjọ́ monday monday ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìgbà tí wọ́n dẹ̀bẹ̀ lọ rẹ̀ yẹbó ṣe rí nínú hadith abu qatada al-ansari radiyallahu anhu tí al muslim alayhi rahmatullah tí wọ́n gbà wá عن أبي قتادة الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين ونبي لو أبو قتادة الأنصاري أبي أبو قتادة الأنصاري نبي لو نبو محمد صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل عليه ó ní anábọ̀ muhammad sallallahu alaihi wasallam sọ wípé ọjọ́ monday bàtàbẹ̀ lọ rẹ̀ nípa àwẹ̀ ọjọ́ monday kí ló dé tẹ́ máa ń gbàwẹ̀ ní ọjọ́ monday ó ní fi ìwòlítú wà fi unzila alayhi ọjọ́ monday ni wọ́n bí mi sáyé bẹ́ẹ̀ ni ọjọ́ monday òun náà ni ọlọ́wọ́ba ni ó sọ wá àyíkalẹ̀ fún mi ní nínú ẹgbà wá mi wọ́n fi bu'ithtu ọjọ́ yẹn ni wọ́n gbé mi dìde ní òjíṣẹ́ so eléyìí ó rinlẹ̀ ikú anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam wọ́n bí ní ọjọ́ Monday ó dẹ̀ nílẹ̀ bákan náà wípé anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ó kú ní ọjọ́ Monday ṣùgbọ́n pa oṣù wo ni wọ́n bí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam èyí tí ó rinlẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n máa ń sọ òun náà ni pé oṣù Rabiul Awwal ni ṣùgbọ́n déètì wo ni nínú oṣù Rabiul Awwal eléyìí ta ti sọ fún wa àwọn tán pé ọjọ́ kejì oṣù Rabiul Awwal àwọn tán pé ọjọ́ kẹjọ ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹwàá ọjọ́ kejìlá ṣùgbọ́n èyí tí ó gbajúmọ̀ jù táwọn àfáà sábà máa ń sọ láàrin ara wọn òun ni láàrin ọjọ́ kẹjọ ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kejìlá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà gbà pé ọjọ́ kejìlá oṣù Rabiul Awwal coincidentally ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà gbà wípé ọjọ́ kejìlá oṣù Rabiul Awwal òun náà ni yawma tuwuffiya fihi النبي صلى الله عليه وسلم وجدت نبي جاري لاي oṣù rọ̀bíul awal ọjọ́ kejìlá rẹ̀ tún yìí bákaná ó jẹ́ ọjọ́ monday bákaná so ìdó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọjọ́ monday nínú ìtànàbíwa muhammad sallallahu alaihi wasallam ó tóbi mélòó kan bákaná oṣù rọ̀bíul awal òun náà tóbi mélòó kan ṣùgbọ́n èyí tó pàtàkì jùlọ tí a rí pé anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ó ń ṣe kankan nínú rẹ̀ òun náà ní pé kí ni ọjọ́ Monday anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam asábà máa gbàwẹ̀ ìgbàtán bẹ̀bẹ̀ lọ rẹ̀ àrùn sọ́ọ̀mì yomi ìsìnlẹ̀ ìpé kí ló fà tó fi ń gbàwẹ̀ ní ọjọ́ Monday ó ní wùlítù wàfíhì òun zira aláyì ọjọ́ monday òun ni wọ́n bí ní ọjọ́ monday náà ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala sọwọ́ àyíkalẹ̀ fún mi so ló jẹ́ pé àwọn sahaba rọ̀díwánu láàrin wọn ma kọ́ṣe anábuwa muhammad sallallahu alaihi wasallam nípa ìmàgbà àwẹ̀ ní ọjọ́ monday fún ẹni tí ó bá ní agbára àtìgbà so eléyìí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí tí a ti kùnà ń bẹ ni táà fi bẹ́ẹ̀ níkàkùn fún ṣùgbọ́n ìtàwọn èèyàn níkàkùn fún eléyìí àwọn nǹkan míì ni àwọn èèyàn míì gbélẹ̀rọ fún ara wọn òun náà ni tí a ń pè ní alẹ́sìfàálù bilmolid nabawi ìmá sẹlẹ̀bẹ̀rẹ̀tì ọjọ́ bí anábùwà muhammad sallallahu alayhi wa sallam ká ní à ń celebrate ọjọ́ bí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam à ń dáná oúnjẹ à ń pẹran padìẹ pamọ̀lú nǹkan kàmọ́ra wọn eléyìí nǹkan tó ṣe wípé lam yu'raf ani salaf nǹkan tá a mọ̀ tí ó sí ẹgbà wá fún ní látọ̀dọ̀ àwọn sálàfù wa tàbá ní àwọn sálàfù àwọn náà ni àwọn asahaba wa tabi'un wa atba'u tabi'in àwọn sàábí anábúwa muhammad sallallahu alaihi wasallam àwọn tán bá anábúwa muhammad sallallahu alaihi wasallam tán bá ló gbà tán gbà fún tán dẹ̀ kú lórí ìgbà fún anábúwa muhammad sallallahu alaihi wasallam àwọn tán kéwú lọ́dọ̀ anábúwa muhammad sallallahu alaihi wasallam tí àwọn náà dẹ̀ fi kéwú àti ìmọ̀tán gbà lọ́dọ̀ rẹ̀ tí wọ́n fi kọ́ àwọn èèyàn kan tí àwọn yẹn náà dúró lórí tẹ́fikọ́ wọn àwọn ìlà ń pè ní kí ni àtàbíhùn àwọn tàbíhùn àwọn tàbíhùn àwọn náà wọ́n tún jẹ́ ní tó ṣe ipá wọn náà tún kọ́ àwọn èèyàn ní kéwú tán fi ẹ̀sìn kọ́ wọn àwọn yìí ni tó ṣe wípé ó fi lọ́lá ní eléyìí ìtàwọn eléyìí ò bá ti ṣe lẹ́sìn kò ń ṣàrẹ̀ ẹ̀sìn wa gbogbo ẹni tó bá ní òun gbé nǹkankan kalẹ̀ tó ń fi ń sin lọ́hun yàtọ̀ sí táwọn eléyìí ń bẹ lórí rẹ̀ definitely orí ànù ní ẹniyàn ń bẹ torí pé kí ni anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní khairu nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum anábì sallallahu alaihi wasallam ó ní àwọn tó fi dáa jùlọ nú àwọn èèyàn ní àwọn tájọ lùgbà tó ṣe pé kí ni wọ́n gbà fún ìní anábì wa muhammad sallallahu alaihi wasallam thumma tó ń fi eléyìn rinlẹ̀ pàtàkì àwọn sahaba radwanullahi alayhim àmọ́ yí ayá al-Qur'an tó ń sọ̀rọ̀ ń pa àwọn sahaba radwanullahi alayhim so ló fi jẹ́ pé ọ̀ràn yẹn ni fún wa ká jẹ́ salafiyun kí ni túmọ̀ salafiyun òun náà ni àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn wọn ní ìbámu pẹ̀lú èyí tí Muhammad sallallahu alayhi wa sallam tó fi àwọn sàhábà rẹ̀ lé lórí ọ̀ràn yẹn ni bí èèyàn péré ẹ̀ ní orúkọ yẹn àbí kò péré ẹ̀ ní orúkọ yẹn èèyàn péré ẹ̀ lórúkọ kọ́míntà ń sọ ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ kí ni yajibu alayhi an yakuna salafiyya ó gbọ́dọ̀ jẹ́ ní tó ń tọ ìlànà àwọn sálàf torí pé àwọn tọ́lọ́wọ́n ọba tí ó yọ́nú sí nìyẹn àwọn tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó ní ká máa bẹ lórí dáadáa ṣùgbọ́n ẹni tó wá fẹ́ ṣe ẹ̀sìn rẹ̀ ó gbọ́dọ̀ máa bẹ ní ìbámu pẹ̀lú ẹ̀sìn àwọn àwọn yìí kó tó lè jẹ́ nǹkan tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó tẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀ kò ń ṣe ká jẹ́ lórúkọ là ń sọ ṣùgbọ́n ká jẹ́ ní ìṣesí ní àdìọ́kàn ní ìsọ̀rọ̀ sí ìwùwà sí ká ṣe ká jẹ́ ní títí ẹ̀sìn eléyìí nǹkan tá ń sọ so al-muslim ẹni tó jẹ́ mùsùlùmí ala ma kana alayhi annabiyyu sallallahu alayhi wa sallam wa sahabatuhu al-kiram fa huwa salafi ẹni tó jẹ́ mùsùlùmí tó ṣe pé tó dólé lórí òun náà ni in tí ànábùwa muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sàábé rẹ̀ tí wọ́n ń bẹ lórí rẹ̀ lẹ́sìn òun lórí ẹni tá ń pè ní salafi nìyí kò ní láti lẹ́ẹ̀mọ́ rẹ̀ kó kọ́ sára aṣọ àbí kó kọ́ síbi fìlà rẹ̀ ṣùgbọ́n níbi ìwà sí sọ̀rọ̀ sí àti ìṣẹ̀sìn eléyìí òun nìkan tí a ń sọ̀rọ̀ pa rẹ̀ so na bá padà síbi alẹ́sìfàlù belmolid nabawi ìmá celebrate ọjọ́ bí anábúwa muhammad sallallahu alaihi wasallam ẹnu kò hatta lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe lónìí ìpé ànábùwà muhammad sallallahu alaihi wasallam kò ṣe ayẹyẹ ọjọ́ bí rẹ̀ bẹ́ẹ̀ ni abubakar ò ṣe umar ò ṣe usman ò ṣe aliyu mirabi allahu alaihi ò ṣe muawiya ò ṣe àwọn tí wọ́n jẹ́ àwọn tabi'un sa'id musayyib sa'id jubayr àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nafi àtàwọn míì bẹ́ẹ̀ salim kò sẹ́ni tó ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ayẹyẹ wọ̀nyí àwọn tó tún jọmọ kéwù fún àwọn yẹn bí àwọn bí ìmáàmù Malik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tó ṣe nù wọn Sufyanu Thawri Sufyan bin Uyayna àtàwọn míì bẹ́ẹ̀ àwọn tó tún ìpele tó tún tẹ̀lé àwọn yẹn ni àwọn bí al Shafi'i àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ṣe àwọn tó tún jọmọ fún àwọn eléyìí àwọn bí ìmáàmù Ahmad wọ́n ṣe àwọn tó tún jẹ́ ọmọ tí ó fún àwọn eléyìí àwọn bí alìmáàmù Bukhari ìmáàmù Muslim Abu Dawud kò sẹ́ni tó mọ́ tán pè ní à ń sẹlẹ̀bẹ̀tì ayẹyẹ ọjọ́ bí anábúwa Muhammad sallallahu alayhi wa sallam bó wá ní ìsẹlẹ̀bẹ̀tì ayẹyẹ ọjọ́ bí anábúwa Muhammad sallallahu alayhi wa bó ló ṣe fẹ́ járe ẹ̀sìn wa tí àwọn wọ̀nyí ò ṣe é àwọn yìí ò ṣe ipé wọ́n kọ́kọ́ sẹlẹ̀bẹ̀tì ọjọ́ bí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam lórí ilẹ̀ ayé àwọn tán gbé wá ni àwọn tán jẹ́ ẹbí Ubaydullah al-Mahdi àwọn wọ̀nyí lára àwọn tí wọ́n dẹ́ ẹgbẹ́ àwọn tí a mọ̀ sí al-Ismailiyya al àwọn ni wọ́n kọ́kọ́ gbé eléyìí kalẹ̀ tí wọ́n lẹ́ra wọn mọ́ àrọmọdọ́mọ anábíwa muhammad sallallahu alaihi wasallam tí wọ́n pè ní ismail muhammad bin ismail bin ja'far àtọ́rí ja'far bin ismail that is uh, ismail bin ja'far that is àwọn ismailiyya bin muhammad tí ó ń ṣe ọmọ ọmọ anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam àwọn eléyìí ni àwọn olóyìnbó mọ́ ń pè ní àwọn sẹ́fúnná ṣíà ṣíà tí wọ́n jẹ́ bí ìpele keje àwọn tó jẹ́ fáifá ṣíà wà àwọn náà ni àwọn tó ń pè ní àwọn zaidiyya bákanáà àwọn tí wọ́n ń pè ní tuefa ṣíà àwọn yẹn ni ìpele méjìlá àwọn ni wọ́n pè ní kí ní al-ifna àwọn ni wọ́n ń bẹ ní Iran lónìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wa náà mọ̀ ní tí wọ́n pè ní Khomeini so tó ti kú àwọn ni wọ́n jẹ́ àwọn al-ifna ashariya àwọn ni wọ́n láwọn retí ìmáàmù kejìlá tí wọ́n pè ní Muhammad ibn al-Hasan al-Askari tẹ́ló ń bẹ nínú kòtò kan ipò ní ó padà jáde àti ó mú alkùránì tó jẹ́ òótọ́ wá torí pé wọ́n gbà pa alkùránì táǹkà yìí alkùránì tó ṣe pé kí ni kò pé ni alkùránì tí kò pé òun ni alkùránì tó ṣe wípé à ń kà gẹ́gẹ́ bí àwọn ṣe sọ kí la fẹ́ lò ó ní pé àwọn alìsmailíyà yìí lára àwọn tó ṣe wípé wọ́n fi ń wọ́ọ̀sì jù ní in fact ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àgbàgbọ́ wọn ṣe mùsùlùmí ara wọn òun ni Ubaydullah al-Mahdi Ubaydullah ibn Hussein al-Mahdi ara àwọn ló lẹ́rẹ̀ wọn gbọ́dẹ̀ ẹ̀pọ̀ pọ̀lọpọ̀ àwọn afá àgbà wípé kò ní nǹkankan ṣe pẹ̀lú àrọmọdọ́mà anábíwa Muhammad sallallahu alaihi wasallam àwọn ni wọ́n kọ́kọ́ dá à ń celebrate ọjọ́ bí anábíwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n celebrate ọjọ́ bí àwọn ìmáàmù wọn tí wọ́n lẹ́ra wọn mọ́ wọ́n celebrate ẹ̀ wọ́n celebrate ọjọ́ bí Ismail ọmọ Ja'far wọ́n celebrate ti Ja'far ọmọ Muhammad al-Baqir wọ́n celebrate ti Muhammad al-Baqir wọ́n celebrate titi Ali titi Hussein wọ́n celebrate ọjọ́ bí anábọ̀wà Muhammad wọ́n celebrate ti eléyìí náà wọ́n ní láti lè fi kó àwọn mùsùlùmí rógà ní torí pé pàtà bá rẹ̀yìn tó ṣe wípé ó ń polongo pé òun nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi so eléyìí wọ́n wá celebrate ilẹ̀ ṣùgbọ́n kí ní ìní kò lókìkí tó bó ṣe padà wá tí wọ́n pè ní al-malik muzaffar di abu sa'id al-kukuburi ẹni yìí ní nǹkan bí 549 hijira ò ní wọ́n bí láàrin àsìkò yẹn sígbà tó fi kú ní 630 something or so so ẹni yìí ni a ṣe ọjọ́ bí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ní tí ó tó ṣe pé yóò pè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá àwọn àfá nínú ìlú yóò pè wọ́n wá bákanáà àwọn èèyàn yóò nìkan wá jẹun wọ́n apáyé àmọye màálù wọ́n apá àmọye àgbò àmọye adìẹ ni wọ́n pa láti lè fi celebrate eléyìí so inú àwọn èèyàn máa dùn nǹkan yìí ni ó wá ní orúkọ báwọn celebrate ọjọ́ bí anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam so ibi tó ti di pé ó wọnú ìtàn àwa mùsùlùmí òun ni èlé láti ọ̀dọ̀ àwọn ṣíyà alìsmaìlíyà tí ó gọ̀rọ̀ àwọn afásúnnà gbà kún wọn ṣe mùsùlùmí wọ́n sì ń bẹ ní sí ní àwọn àyè kan nílẹ̀ Saudi wọ́n bẹ́ẹ̀ ní eastern part of Saudi Arabia àwọn ismailiya ṣe bẹ́ẹ̀ ọ̀dọ̀ wọn òun ni kìíní ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n wo bá má lórí tanabuwa muhammad sallallahu alaihi wasallam nìkan wọ́n sọlìbírẹ́tì ti ismail wọ́n sọlìbírẹ́tì ti jafar wọ́n sọlìbírẹ́tì ti bàbá rẹ̀ wọ́n sọlìbírẹ́tì ti ali sọlìbírẹ́tì ti anabi sallallahu alaihi wasallam títí fatima títí hussein gbogbo ẹ̀là wọ́n sọlìbírẹ́tì ṣùgbọ́n wọn fẹ́ lójú tó bó ṣe fẹ́jú ní àsìkò ọba muzaffar jin bí wọ́n ṣe fẹ́ lójú ní àsìkò yẹn a lè mọ̀ pé àwọn ọba náà nítorí máa ń fẹ́ òun ni táwọn èèyàn ìgbà tàwọn táwọn bá dárú nǹkan bá ilẹ̀ àwọn lè fi kó àwọn mùsùlùmí ní rógá náà ẹlòmí lè láníyàn tó dánú wọn pẹ̀lú nǹkan tó gbé kalẹ̀ ní bídíà ṣùgbọ́n níyàn tó dá o tó ṣẹ̀sìn àfi ká tẹ̀lé ẹ̀sìn bọ́n ṣe gbé wá ẹni tó láníyàn tó dá tó ń ṣe bídíà kan tó fi ń sin lọ́wọ́ bá ọlọ́run ọba lè san ẹlẹ́sàn dáadáa lórí àníyàn yẹn tí ò bá ti mọ̀ pé nǹkan tó ń ṣe eléyìí ṣàrẹ̀ sí àfáà tó gbé nǹkan yẹn lẹ̀ tó gbé lẹ̀rọ fún rẹ̀ òun lè mọ̀ pé kí ní kò sí bẹ́ẹ̀ sùn ṣùgbọ́n àwọn àwọn lay people nínú àwọn olórí ìlú tẹ́lómi ó mọ̀ pé nǹkan yìí kò sí bẹ́ẹ̀ sùn ó ti wo pé ń wa ṣe wọ́n lè gbà ládá lórí àníyàn dáadáa tí wọ́n ní ṣùgbọ́n ìjọ tán bá ti mọ̀ wípé nǹkan táwọn ń ṣe èyí ò ń ṣàrẹ ẹ̀sìn dídí àní tí wọ́n bá jáwọ́ ń bẹ̀ gbogbo wọn náà di ẹlẹ́ṣẹ̀ báfà tó gbélé ẹ̀rọ ṣe jẹ́ ẹlẹ́ṣẹ̀ làwọn náà jẹ́ ẹlẹ́ṣẹ̀ torí pé tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam tó sọ òun ni pé kullu bid'atin dalalah gbogbo àdáadáalẹ̀ nú ẹ̀sìn anù ní gbogbo tó nínú ẹ̀sìn anìní so in tó lè mú èèyàn tí ó bá mọ̀ gbalada lórí tí ó ń ṣe ní àánú onígbé torí pé kó mọ̀ kò mọ̀ pé nǹkan yíó ń ṣàrẹ̀ ẹ̀sìn ṣùgbọ́n mọ̀ pàrẹ̀ ẹ̀sìn kó wípé kò ń ṣàrẹ̀ ẹ̀sìn ní ó mọ̀ wípé kò ń ṣàrẹ̀ ẹ̀sìn ó wá ní ẹ báwo ṣe mọ̀ ṣe nìyẹn ṣòwò èèyàn bẹ́ẹ̀ ó ti kó síbi abẹ́ ìntí ọlọ́mọba subhanahu wa ta'ala tó sọ pé amlahum shuraka ṣáraru lahu min ad-din ma lam yadhan bihi Allah ṣe wọ́n ní àwọn orogún ni tó ṣe pé àwọn orogún yìí ni wọ́n ń ṣe lófin fún wọn pé ká máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn in ti ọlọ́wọ́ bó yọ̀ǹda láti gbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn àdádálẹ̀ bó tilẹ̀ wù kó kéré mọ́ ká jìnà sí torí pé àdádálẹ̀ inú ẹ̀sìn ànù ní ilẹ̀ máa da ẹ̀sìn rú ni so tábáwò ìtàn mòlúdì nàbí ìtàwọn èèyàn ń sẹlẹ̀bírẹ́tì lónìí àárí pé ìtàn rẹ̀ kò ní ṣe pẹ̀lú àwọn sàhábà nàbíwá Muhammad sallallahu alaihi wasallam kódà kò ní ṣe pẹ̀lú àwọn lẹ́bù àbí àwọn tọ́bákọ̀ àwọn ìmáàmù Bukhari ìmáàmù Muslim Abu daud Nasai wọn a máa tó ń jẹ́ bẹ́ẹ̀ wọn a máa tó ń jẹ́ à Muhammad sallallahu alaihi wasallam òun náà ni pé anábíwa muhammad sallallahu alayhi wa sallam a ma gbàwẹ̀ ní ọjọ́ monday monday èyí ni wọ́n gbà sẹlẹ̀mí àwọn ní ẹ kí ló burú bẹ́ẹ̀ ṣe bí fẹ́ náà la fi ń ṣe ìfẹ́ anábíwa muhammad sallallahu alayhi wa sallam ẹni tó bá nífẹ́ anábíwa muhammad sallallahu alayhi wa ó gbọ́dọ̀ tẹ̀lé ní tí ọlọ́wọ́ sallallahu alayhi wa kò ń ṣe pé kí ó gbé ẹ̀sìn kó gbé àgbélẹ̀rú ẹ̀sìn kó gbé ilẹ̀ fúnra rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala sọ ń pa àwọn tí wọ́n lè kílèmù páwọn nífí ànábọ̀wà Muhammad àwọn nífí ọlọ́mọba ọlọ́mọba ní kul in kuntum tuhibbuna Muhammad sallallahu alaihi wasallam yuhibbukumullah ọlọ́run bó nífẹ̀ẹ́ yìí pàẹ́fẹ́ lákúndónú òbákún àwọn kùdẹ̀kùdẹ̀ yìí ọlọ́run bó ṣe kí ni yóò ṣe àmójúkúrò ẹ̀ fún yín so ẹni tó lò nífẹ̀ẹ́ ọlọ́run ọba ọ̀nà wo la fi mọ̀ pé nítòótọ́ ìfẹ́ yẹn jókòó òun náà ni kó tẹ̀lé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam yóò tẹ̀lé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam mo ní ó ti tẹ̀lé yóò tẹ̀lé fi àfidátì níbi àdìọ́kàn rẹ̀ ìtànà ti wá ní àdìọ́kàn nípa ẹ̀sìn òun náà ni tó gbọ́rọ̀ àdìọ́kàn bákanáà ó gbọ́rọ̀ tẹ̀lé fi àkláàkì níbi ìwà ìwà nábúwa muhammad sallallahu alaihi wasallam bákanáà ó gbọ́rọ̀ tẹ̀lé fèlkọ́ọ̀lì wàlfíìn níbi ìtànà bí ń sọ níbi nǹkan tó ń ṣe ọ̀fí ìbádátì ó gbọ́rọ̀ tẹ́lé níbi iṣẹ́ ìjọsìn ẹni tá sọpọ́ lọ́wọ́ bó nífẹ̀ẹ́ nìyẹn ẹni tó ṣe ipé kíní ó nífẹ̀ẹ́ ọlọ́wọ́ máa ń tòótọ́ nìyẹn bí a bá ṣe ń ṣe léyìí sí òun ló ń sọ lẹ́bù bá a ṣe nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá a ṣe nífẹ̀ẹ́ rẹ̀ sí qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum Allah wa yaghfir lakum dhunubakum sọ fún wọn tó bá ṣe pé nífẹ̀ Allah fọ́tẹ́bí orú ní ẹ̀tẹ̀lé mi so ló jẹ́ pé mùsùlùmí tí nǹkan yé tó ṣe pẹ́ sí ni ò dàrú mọ́ lọ́wọ́ kò ní ṣeṣẹ́ ìjọsìn kan àti pẹ̀lú ẹ̀ṣì kò ní ṣiṣẹ́ ìjọsìn ẹyọ kan àyàfi pẹ̀lú ẹ̀rí nalkitabi wa láti inú al àti sunna nabuwa Muhammad sallallahu alaihi wasallam so olóbìjẹ́ pé a máa rí ọ̀rọ̀ òfẹ́fẹ́ ìlẹ̀mán a máa sọ gẹ́gẹ́ bí al-imam al-bukhari rahimahullahu ta'ala ní ẹṣù gbawa nínú sahihu wani wọ́n ní òfẹ́fẹ́ ìlẹ̀mán ó sọ ikpe ya ma'ashara al-qurra istaqimu ẹ̀yin tí ẹ máa al-qur'ani ká ẹ̀yin tẹ́ a al-qur'ani istaqimu ẹṣẹ́ kí ni ẹ̀dúró déédé ẹlòmí ma ń wò pé torí kóhun ti al-Qur'ani ní a òun ti di àfá iye al-Qur'ani ìkànnìyàn ọ̀tọ̀ ní kálù al-Qur'ani bí ọlọ́mọ bá ṣe fi rán ànábùwa Muhammad sallallahu alaihi wasallam so ẹlòmíyàn alkùránì sórí ni ṣùgbọ́n àgbọ́yé rẹ̀ lórí alkùránì yàtọ̀ sí bá nàbí ṣe tù àgbọ́yé rẹ̀ lórí alkùránì ó yàtọ̀ sí bí àwọn sàábí anábọ̀wà muhammad sallallahu alayhi wasallam bí wọ́n ṣe tù bí wọ́n ṣe lò ó so ulẹ́kọ̀ yaman ó ń sọ fún àwọn ọmọkéwu wọn ó ní yá máa ṣára ẹ̀yí tẹ́ al-Qur'ani istaqimu ẹ̀dọ́ dédé faqad sodektum sabqan ma'iza inú ẹ̀sìn tẹ́ ń bẹ̀ yìí àwọn kan ṣíwájú yíò àwọn oná làwọn kí ní àwọn sahaba radwanullahi alayhim wọ́n jù yín lọ tẹ́ bá dúó déédéé ẹ̀yin náà ti ṣe kí ni ẹ ti déwájú ìdúródéédé òun lè yàn máa fi dẹni tí ní gbogbo adú ọlọ́mọba subhanahu wa ta'ala wa in akhastum yaminan wa shimalan faqad dalaltum dalalan ba'ida ó ní ẹ ti sọnù ní àánú tó ṣe wípé ó jìnà tefetefe ọ̀rọ̀ tí Udhayfa sọ yìí ta bá ní káwò pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala a rí wípé nǹkan tí ó lọ pẹ̀lú ẹ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ó jẹ́ kí a mọ̀ wípé wa ma kana li mu'minin wala mu'minatin إذا قضى الله ورسوله أمرا أن يكون لوم الخيارات من أمره ومن يأص الله ورسوله فقد ضل ضلالا مبينا ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní kò tọ́ fún ẹni tó jẹ́ mùsùlùmí ọkùnrin ní àbóbìnrin tọ́lọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ bá ti dá ẹjọ́ kan pé báyìí ni ẹ ṣe ṣe an yakuna lahumul khiyaratu min amrihim káwọn ní ẹ báwo ṣẹṣẹ ti wá nìyí wọ́n mọ́ yá àfìlá ẹni tó bá gbéjù sílẹ̀ ìtọ́lọ́wọ̀n ọba ní kó ṣe bó ṣe ní kó ṣe àbí ìtọ́lọ́wọ̀n ọba ní kó mọ́ ṣe ó nínú ẹ̀lùn ti mọ́ lúwẹ̀ ń tí ẹ̀ fọ̀kọ̀ ni tí Uzaifa bin Yaman tó ń sọ يا معشر القراء استقيموا فقد سبقتم صفقا بعيدا فإن أخذتم يمينا وشمالا فقد ضللتم ضلالا بعيدا ثم القرآن سوري قل ما نتما تين باتوا القرآن báwọn sàábé ṣe tú tẹ́yìn ò gbọ́ọ̀yé má ṣe gbọ́ọ̀yé tẹ́yìn ò pé kí ní hum rijal wa nanu rijal àwọn a lè tú kùránì bó ṣe wùwá ẹniyẹ ti sọnù ní àánú tí ó fojúwọ́n ní àánú tó jìnà tìfetìfe so ẹ̀sìn yìí agbọ́dọ̀ dúó lórí bí àwọn sahaba radwanullahi alayhim bí wọ́n ṣe dúó lórí rẹ̀ eléyìí jẹ́ nǹkan tó pàtàkì àwọn èèyàn bẹ tí wọ́n tàn wá subhanahu wa ta'ala ó rẹ̀ jẹ́ kámọ̀ pé inna shaytana lakum aduwun fattakhidhu aduwan ọlọ́ni ṣaitan ọ̀tá ló jẹ́ fún ẹmú lọ́ta innama yadu hizba liyakun min asabi sa'ir àwọn tó juwọ́lẹ̀ fún tọ́jọ́ pàtì rẹ̀ ní iná ló ń kún wọn sínú nẹ́ni so ẹjẹ́ káwòye sí eléyìí ọlọ́mà kó الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد sọ́rọ́gá bí nǹkan tí a ń bára sọ ọ̀rọ̀ ọjọ́ bí a nẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam a nínú oṣù òun ni wọ́n bí ṣùgbọ́n déètì wo ní ẹnu òkò lé lórí ọjọ́ wo gẹ́gẹ́ ni nínú ọjọ́ ọ̀sẹ̀ alọ́jọ́ Monday ẹ̀rí mẹ́rin lẹ́yìn so anabuwa muhammad sallallahu alayhi wa sallam tí ẹ jáde láyé kò celebrate ọjọ́ bí ẹ ìtí máa ṣe òun náà ní bó máa ń gbàwẹ̀ ní ọjọ́ monday monday ọjọ́ monday monday a máa gbàwẹ̀ ṣùgbọ́n kálá ń dáná à ń pọ̀ sallallahu alayhi wa sallam kò ṣe léyìí àbíká ní akọ́ra ajọ́sùnú mọ́ṣáláṣí kánàbí máa sọ́tàn ara rẹ̀ fún àwọn èèyàn kánàbí òṣèlé yìí sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni àwọn sahaba radiyallahu alayhi wa ṣe ìtàn bá dẹ̀ ti ṣe kò ń ṣàrẹ̀ ìsìn wa alimamu malik imamu daril hijra wọ́n sọ wọ́n ni ma lam yakun yawma idhin dina fala yakunu al-yawma dina ìtí ò bá kí ń ṣẹ́sìn ní àsìkò àwọn sàábé ní àsìkò anábíwá muhammad sallallahu alaihi wasallam fala yakunu liyawma dina bọ́ọ̀lù ṣe fẹ́ jẹ́ ti lásìkò títí wa imaamu malik alayhi rahmatullah nǹkan bí 93 hijira olùwọ́bí that is wọ́n bí lẹ́yìn nǹkan bí 83 years lẹ́yìn kú anábíwá muhammad sallallahu alaihi wasallam nabi ẹni tí a mọ̀ sí alimamu malik alayhi rahmatullah imamu yìí ni tí ẹ jáde láyé kò celebrate ìtànpè ní mọ̀lúdí nàbí tó nípa kò tí ẹ mọ́ ìtànpè ní alẹ́sìfálú ilmọ́lì nabawi imamu yìí ló wá ń lásìkò anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam fala yakunu al-yawma dina kò lè jẹ́sìn lónìí tàwàwà wọ́n sí ẹni èjì ẹ̀ta ẹ̀rin tàbá ń ká lọ a ní 1444 òlàwà báyìí Imamu Malik a ní bí ní 83 ìṣirá tàbá wọ́n ní sí Imamu Malik ti jáde láyé ní sí nǹkan tó lé ní 1200 and something years sẹ́yìn ìgbàwọ́lá ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam nǹkan tó ṣe pé kò wọ 400 years close to bí abẹ́ àsìkò yẹn àwọn ló bẹ̀rẹ̀ rẹ̀ àwọn Ismailiya àwọn mọ̀lẹ́bí Ubaydullah al-Mahdi Ubaydullah bin Hussein al-Mahdi àwọn náà bẹ̀rẹ̀ rẹ̀ tí àwọn àfáà wọ́n gbà pé wọ́n ṣe mùsùlùmí ìtàn wọn tí wọ́n bá kàn pa rẹ̀ yóò ra wọn pàǹtí tán ṣe lẹ́sìn wọ́n kàn lẹ́ra wọn mọ́ ìsìláàmù ṣùgbọ́n gbà tó yá àwọn lọ́balọ́ba wọ́n padà gbà á lọ́wọ́ wọn táwọn wá ń ṣe kí ni táwọn ń ṣe bẹ́ẹ̀ ni àwọn èèyàn afẹ́ràn jíjẹ múmu púpọ̀ ibi táwọn bá ti rí pé wọ́n pín ẹran wọ́n pín màálù wọ́n pín kìíní ní àwọn èèyàn ọlọ́bẹ̀ ó tún wá jẹ́ pé orúkọ ànábì Muhammad sallallahu alaihi wasallam ló bá dé nípa ń celebrate ọjọ́ bí ànábì òun ló fà tó fi jẹ́ pé ta bá wo àwùjọ àgbáyé lónìí a rí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà ń celebrate tẹ́bá wá ń sọ fún wọn pé eléyìí kò sí basis fún ìtẹ́lómi ó fi bá yín já tí ó fi sallallahu alaihi wasallam ọjọ́ bí ànábì là ń ṣe ṣé ọjọ́ bí Ṣàngó là ń ṣe ni àbọ́jọ́ bí Ọya àbí ọjọ́ bí Ọbàtálá là ń ṣe bọ́jọ́ bí ànẹ́bí yìí bóòlẹ̀ tó pẹ̀rẹ̀ mùsùlùmí ó ṣe máa tako à ń sẹlibrétì ọjọ́ bí ànẹ́bí sallallahu alaihi wasallam ẹni tẹ́sí ò bá wáyé òun náà ni tòótọ́ mọ̀ náà ń sọ ṣùgbọ́jọ́ bí ànẹ́bí ni kò yẹ kó lè tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ènìyàn ti gbàgbé pé ọ̀rọ̀ ẹ̀sìn ó kọjá bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn èyí ò gbọ́dọ̀ ṣe nǹkan kan àyàfi pẹ̀lú ẹ̀rí kí ló fà á onípítà bá fẹ́ kálukú lẹ̀ kó máa ṣe in tó bá wùnú ẹ̀sìn tó bá ti láníyàn ń da kò sí pàtẹ́sìn òní dìdàkudà ní so ló jẹ́ pé in tó kéré jù ní anábíwa Muhammad sallallahu alaihi wasallam àmà kọ̀rẹ́tì ẹ̀ anábí sallallahu alaihi wasallam oníṣẹ́yẹ̀ kan tó bá fẹ́ sùn ó fún wọn ní àkárù tó mọ̀ ṣe gbólóhùn tí mo sọ yìí ó ń bẹ nínú àzíkìrí tánàbí fún ẹniyẹ pé kó mọ̀ sọ pé àbí nàbí yíkàlẹ̀ bí àrùsáṣà ṣùgbọ́n bàtẹ́ nìyẹn tó máa sọ tó máa kàá padà fánàbí ó ní wà bí rọ̀súlì kàlẹ̀ bí àrùsáṣà ànábì ni rọ̀súlù ni ó tóbi níwájú ju ipò nàbí jù lọ ṣùgbọ́n àdíkìrí tánàbí kọ nàbí yìí lànàbí bí sí òun chẹ́njì ẹ̀ sí kíní rasul anábí kọ̀rẹ́kẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àárísàbẹ́ tó ṣe rí pé ẹlòmínú wọn ó lè jẹ́ pé òyìn kan sí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so ènìyàn wá ní alhamdulillah wasalatu wasalamu ala rasulillah alhamdulillah a mọ̀ pé ta bá ẹni tó bá dẹ̀ sí tó ṣe alhamdulillah a sọ yarhamukallah fún òun ó sọ yahdikumullah wa yuslihu balakum fún wa èyàn kan wá sí lẹ́gbẹ̀ẹ́ abdullahi bin umar ẹni yẹ wá ní alhamdulillah wasalatu wasalamu ala rasulillah sàbẹ̀yàn sọ wípé ẹ̀ẹ̀ in tí mo sọ kọ́ yẹ in tí anabi sallallahu alaihi wasallam tó ní ká máa sọ alhamdulillah ló ní ká sọ alhamdulillah ala kulli hal nítorí ká sọ nìyẹn kò sọ wípé káfí wàsọ̀látù wàsàlámù ala rasulillahi tó wá ṣe pé àsìkò sí ni Abdullahi bin Umar ló correct ẹni tó correct ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí ó tako pé wá ń bí ọ̀tá ànábì ni wọ́n fẹ́ yà ní tèmi yẹn sọ̀tọ̀ láti fún ànábì ni èwo lóyìn wá lè tó wọn tó tún wá ní kó mọ̀ sọ ṣùgbọ́n ẹ̀sìn ní ojú bá ń lọ ìtàn bá ní ká ṣe òun ní ká ṣe torí pé ọlọ́run bá ní al-yawma akmaltu lakum dinakum ọlọ́run ní òní mo ti pé ẹ̀sìn yìí fún yín ṣùgbọ́n lóhun Imamu Malik tó sọ pé ma dina fala yakunu al-yawma dina in tí years ní nǹkan ní 120 years sẹ́yìn àti Imamu Malik ọ̀rọ̀ tán sọ ní pé tí ó bá ń ṣe ẹ̀sìn ní nǹkan ní 100 years 120 years sẹ́yìn fàlẹ́ ẹkùn nílé yóò mẹ́dínà kò lè jẹ́sìn lónìí àwọn àfáà náà wọ́n ń pariwo fún wa wọ́n ń kéde rẹ̀ in tí ó bá kí ń ṣe ààrẹ ẹ̀sìn ní 1444 years sẹ́yìn kò lè jẹ́ ààrẹ ẹ̀sìn lónìí o kò lè jẹ́ ààrẹ ẹ̀sìn lónìí ẹ àwọn èèyàn wọ́n ń rọ́lọ̀bẹ̀ àwọn èèyàn pọ̀ ń bẹ ṣe ń tẹ́ wọ́n sọ ní gbogbo àwọn èèyàn wọ́n ṣìnà ẹ̀yìn nǹkan èyí tó pàtàkì òun náà ni pé ọlọ́wọ́ bá sọ fánàbí gangan fún rẹ̀ yìí wa in tuti akthara man fil ard yudilluka an sabilillah ọlọ́ni rẹ̀ Muhammad iṣẹ́ ta ni ó jẹ́ ni ó jẹ́ tó wá lọ ń tẹ̀lé ìfẹ́ inú àyí tó pọ̀ jù nínú àwọn tán bẹ lórí rẹ̀ wọ́n sọ ẹnu ni ó wọ́n sọ ẹnu ni tó tábàbá tí ń wo pé táwọn èèyàn gbádùn wá sí wa tó ń wo ó ti bẹ̀rẹ̀ sí ní dìrẹ́lì ó ti ń dìvíẹ́tì ní tábà gbọ́rọ̀ mọ́ wo ní pé ṣe mo sọ tó jódodo ṣé mi ṣe àṣejù ṣé n tó yẹ sọ ni tí mo sọ tó wá sọ tó yẹ kó sọ èèyàn kan èèyàn méjì mẹ́ta ló gbà fún alhamdulillah tọ́lọ̀ bá tún wá ní kán pọ̀ ọ̀pẹ lórí ọ̀pẹ ni ṣùgbọ́n pò làwọn èèyàn ṣe fẹ́ gbà fún wa ẹ jẹ́ kí adàmìnìkì ní ìkálẹ̀bà rélò púpọ̀ àfáàyẹ ti gbé igbáki sọ ọlọ́mọba subhanahu wa ta'ala abẹ́ kó fi òdodo wà ní òdodo ìta ń sọ fún wa ní ṣókí òun ni pé ọ̀rọ̀ à ń sẹlẹ̀bẹ̀tì ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam kò sínú ẹ̀sìn àwọn mùsùlùmí àkọ́kọ́ ká mọ́gbàtànjẹ pẹ̀lú àwọn tán ń polongo rẹ̀ lónìí àwọn èèyàn ti ẹ̀ ti wá ti ìbàjẹ́ oríṣiríṣi wọ́n ti tì inú ìjó ìfàyàlùwàyà láàrin ọkùnrin àtóbìnrin ìmájúdí gbogbo ẹ̀ náà lórúkọ pé kí ni ọjọ́ bí ànábíwá Muhammad sallallahu alaihi wasallam òun náà là ń eléyìí ò lè jẹ́ ìntí tó approve ẹjá dúó ti àṣẹ ọlọ́run ọba àwẹ̀tán ní kágbà kágbà fẹ̀yìn tó bá lágbára àti gbà àwọn nǹkan tó jọ ọ̀yàn lé wa lórí èrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdìọ́kàn dáadáa àdìkákọ́ àwọn yẹn ká dìímọ̀ ibi tí ọlá ń bẹ fún wa ibi tí oríire ń bẹ fún wa nìyẹn kò rí ṣe bí iye à ń celebrate ọjọ́ bí ànábì à ń mú aṣọ à ń tẹ envelope gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ṣàrẹ̀ sí wa abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kò fi ẹsẹ̀ nìkọ̀kan rẹ̀ sójú ọ̀nà rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك